ètò ètò bàbá ètò pẹ̀lú ọláyínká bàbá àtàbàtúbà abẹ́rẹ́ orin ayájọ́ tẹ̀ ń wo iná lẹ́ mọ̀ rí mi mi ìkúkú ní sú yín ẹ̀yin náà ní sú mi ẹ̀yin tó jẹ́ pé ẹ ń ti patí dé lẹ́yìn wò pé ah ṣé mo sì bá díẹ̀ ṣá ṣé láwọn tí mo gbà lálejò ẹ ti rí wọn ẹ̀bẹ̀jì ni ẹ̀rín náà ni ẹ̀rín nǹkan alẹ́rìn náà ni àwọn double grace <laughs> twins nìyẹn twinsians ọládọsù táyé kẹ́hìndé ọládọsù rẹ ayé yóò ní bàjẹ́ ẹjá sáré wò báyìí ní ti àwo mo mọ̀ pé àwo wà àmọ́ ṣó ní ìpàdé kan tẹ́ ẹ máa ń ṣe torí ti inú ìjọ tí mo ní mo rí tẹ́ ẹ ṣe ń lọrin jò ní èrò yìí pọ̀ gan-an mm-hmm. ṣó ní ìpàdé kan tó ṣé ọdọọdún lẹ̀ ń ṣe ni àbóṣoṣù àbí mo kí ló bí ìpàdé gangan. gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbé kalẹ̀ fún wa ni àwọn kì í ṣe nǹkan torí pé ẹnìkan ṣe nǹkan báyìí díkè mi náà ṣe no. Hmm. bó lọ́lọ́run ṣe wá gbé kalẹ̀. so a lọ pray lórí òkè lọ́jọ́ yẹn ni. orí òkè wo. basin ni ní Ìlọrin. Hmm. ẹ lè mọ ọbẹ̀ tá a bá dárúkọ. <laughs> ní ilé mọ bẹ́ẹ̀ <laughs> ọgbọ́n. so bá ṣe lọ pray then ọlọ́run wa sọ fún wa wípé ká gádà àwọn ènìyàn ká kó àwọn ènìyàn jọ láti yin òun bóun fẹ́ ṣe iṣẹ́ ìyanu pé ká gádà àwọn ènìyàn jọ láti yí òun fẹ́ fún àwọn èèyàn ní testimony we been going to people concert. ẹ padà ẹ padà ẹ mọ sọ òyìnbó jù ẹ padà wálé. ok a ti máa lọ sí concert àwọn èèyàn. yes. Hmm. pàgọ́ àwọn orin pàdé àwọn olórin. yes yes yes mm. so bá ṣe wá ní pé god how we going to báwo la ṣe máa ṣe ní pé a ò ṣe é rí akọ àwọn èèyàn máa invite wa sí concert ni a ṣe rí pé báwo la ṣe máa ṣe and the Lord said is Oma Oma towa máa tọ́ wa sọ́nà bá ṣe máa ṣe ó dẹ̀ fún wa ní orúkọ fún program yẹn. kí lórúkọ program yẹn. altar of praise pẹpẹ ìyìn. pẹpẹ ìyìn so ẹ̀yin gangan lọ́lọ́run gbélé lọ́wọ́ pẹpẹ ìyìn. bẹ́ẹ̀ ló wọ ndàtẹ́rò fi pọ̀ tó eléyìí tí mo rí ń jẹ́ òní. iṣẹ́ ah, ń gbé àtàbàtúbú bọ̀ ń tọdún yẹn àbíbò. alágbára ah, ògo Ọlọ́run lágbára ògo Ọlọ́run. ẹ̀wọ̀n agbàlejò àtàbàtúbú. bẹ́ẹ̀ni nílùú Ìlọrin náà. <laughs> ọlọ́run tí wàá gbélé yín lọ́wọ́ ìpá òní pé ẹjẹ́ àwọn àfojúsùn yín láàrin ọdún bíi mélòó kan síbi tá a wà yìí ibi tó wù yín tọ́kọ́ náà ti ti kíní yìí dé iṣẹ́ yìí. kọ́lọ̀ ń bá wa kó gbé wa ju báwa gan ṣe rò lọ. Hmm. bẹ́yìn gan ṣe rò ọlọ́run tì í bẹ́ẹ̀ lọ ní tó wù yín. Hmm. àṣẹ ń tọ́lọ́run ọba mi dè wá yóò sì fàṣẹ síbẹ̀ ṣe fẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ kó tó wá di pé mm, ṣe rí abala kan wà lórí ètò láìpẹ́ ẹ̀yin náà dá sí ẹ máa ń wo ètò yìí mo mọ̀ pé ẹ ń wò dáadáa ẹ ti kọ́ni fẹ́tò bàbá ètò ẹ sì tún kọ́ni fún àbí ẹ sì mọ ètò yìí dáadáa ẹ mọ ikú tó pa ètò yìí ẹ mọ ọ̀bẹ tó kún bẹ́ẹ̀ ni ìpọ̀ <laughs> ní abala àmì orí ọ̀rọ̀ tẹ́yìn náà mọ̀ nípa ẹ̀ a máa ń fi àmì sí àwọn ọ̀rọ̀ Yorùbá bíi mélòó kan ṣùgbọ́n gbà ti pé méjì báyìí ó dàbí pé à á kó à á pín bí a kì í fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ká gbé méjì nú àwọn èèyàn tó wà ń kalẹ̀ lónìí tán fẹ́ bá a dá sí i àbíbò ẹ ti yé yín pé ẹ fà mí sọ̀rọ̀ ẹ sì parí òwe ṣùgbọ́n tó gbé méjì ní ayọ̀ ìbéèrè méjì lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀yin náà sì dáhùn ìbéèrè méjì péré ládùúró ìbéèrè tó wà mẹ́ṣẹ́ ṣe tán ẹ ti ṣe tán ẹ̀yin ìbejì kanji ẹ ti ṣe tán àwọn ìbejì kanji o ẹ ti ṣe tán àwọn bèjì kanji ṣé ti ṣe tán àwọn bèjì kanji o ẹ ti ṣe tán ilé fo ìpọ̀ ijó the same thing ilé fo ìpọ̀. Ah, ọ̀nà kan. ẹ jẹ́ wọlé agbára lọ́hùn kí ni tí wọ́n ní fún àwọn tí mo gbà lálejò double grace twins kí ni ìbéèrè àkọ́kọ́ ta ló wà ń orúkọ mi ni Tony Abiona tí àwọn èèyàn ń pè ní àsìkò àtàbàtúbú ẹkú iṣẹ́ ọpọlọ a lè má wo ètò yín ní ọjọ́ sátidé sátidé pẹ̀lú àpèjì àtàwọn fámìlì mi à ń gbájú ẹ̀ a lè má wo ni ó máa ń kíkọ́ abísì mò ń pè láti ìlú Ìkẹjà ní ìlú Èkó ń bìnnì ẹ bá mi fi ẹ bá mi sọ fún àlejò wa kí wọ́n fi àmì sí orí àsìkò ni àsìkò ni ètò bàbá ètò ètò bàbá ètò ọ̀gá o Mr Tony Abiona láti ìlú Ìkẹjà ẹ̀yin náà ti gbọ́ ah. wọ́n ní kẹ́ fi àmì sí àsìkò mi. Mr Tony eléyìí pọ̀ o. Ah. ẹ̀ta náà wàá fi àmì sínú ẹ̀ ọ̀yá ẹ mú kálẹ̀ gbọ́n náà méjèèjì. èmi lẹ̀ gbọ́n. ìhun àrógbó bẹ́ẹ̀ ọlọ́mọ ṣàánú mi àwọn ọmọ ẹ̀ mọ̀mọ̀ kó ń bà. Ah. ok nípa agbára tá a fún mi lórí ètò yìí gẹ́gẹ́ bí atọ́kùn ètò yìí ire <laughs> fi àmì sí àsìkò ṣé táyé rè. ẹ ìdìbò àti ìdìbò àti. ọ̀ya àsìkò mi. Ah. ẹ sọ fún wọn lé ẹ sọ fún wọn lé. àsìkò mi. do àsìkò mi. dododo mi. dododo mi. dododo mi. dododo mi. dododo mi dododo mi. <laughs> ṣùgbọ́n. do a. a do do do mi do do do mi e do do do re do do do mi do do do mi do do mi ni tó gbogbo ẹ̀yin lólùfẹ́ ètò yìí wọ́n ṣe o kì í ṣe do ah. do do mi torí ijó tẹ́ ijó ni ọ̀pọ̀ ah. gangan ìjì rẹ gangan àsìkò mi tó bá dọjọ́ mi àsìkò mi dòdòdò re. Ah, ọmọdé ló ni mo sọ pé dòdòdò rẹ ni. mi bá ti sọ mi mi rẹ dòdòdò mi ni náà ah, mi mo. mo sọ pé dòdòdò rẹ ni sori pé mo jẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ báyìí mo dẹ̀ wá gbálẹ̀. ẹ eh, èmi lẹ gbẹ èmi lẹ gbẹ mi torí mo gbalẹ. Ah. mo gbalẹ kan ó ló ṣe oh. mistake. ọlọ́wà bá parí ètò ẹ ọlọ́wà bá parí ìjà ẹ pàtó fátọ́kùn ètò bàbá ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí eh. eh, dododo mi <laughs> mr tony láti ìkẹjà ń lo èkó ẹṣẹ àsìkò mi dododo re wọn ṣì àmọ́ àti sọ fún ọ wọn ń mú yẹn dání lọ ká ń ẹ jẹ́ alọ́lé agbára ọlọ́run tí ni ìbéèrè kejì ta ló wà ńbẹ̀ ta ní tó ní ìbéèrè fún wọn. orúkọ mi ni olúmúyìwọ ọmọ babátúndé tí gbogbo èèyàn mọ̀ sí muidam mo ń sọ̀rọ̀ láti ìlú england mo fẹ́ kí atọ́kùn ètò ètò bàbá ètò àtàbàtúbú ọláyínmíkà babs pé wọ́n kú sí ọpọlọ mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé mo máa ń gbádùn ètò níbi tí a ti máa ń ṣe àmì orí ọ̀rọ̀ ní abala àmì orí ọ̀rọ̀ mo máa ń gbádùn abala yẹn gan torí ó máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bí a ṣe lè fi àmì sórí àwọn ọ̀rọ̀ wa kó ba lè máa ní ìtumọ̀ dáadáa mo fẹ́ kẹ́ ìjọ kẹ́ bá mi béèrè lọ́wọ́ àlejò tó wà lórí ètò lẹ́ni pé kán bá mi fàmì sórí ọ̀rọ̀ yìí ògèdèǹgbé agbógungbòrò. ògèdèǹgbé agbógungbòrò. yéé <laughs> ògèdèǹgbé a. Why báyìí ti ẹ́bí ju ó ah, eh? ti ẹ́bí ju oh, oh, oh, gèdèǹgbé. Eh? agbógungbòrò. agbógungbòrò ìwọ mú agbógungbòrò kí n mú gèdèǹgbé káwá ṣe. oge ogèdèǹgbé. dòdòdò mi. rèmi rèmi dò. ṣé bí àwọn ẹ̀ ẹ tútù sọ. dòdòdò mi rèmi rèmi dò. ọ̀gbẹ́ni Fẹ́mi láti England ṣé bẹ́ẹ̀ ni ẹ gbà. ògèdèǹgbé agógungoro ah. dòdòdò mi mi remi remi dò ah. ẹ sọ dórí ògèdèǹgbé agó ẹ sọ dórí. ògèdèǹgbé agógungoro ògèdèǹgbé agógungoro ògèdèǹgbé agógungoro oh. <laughs> ẹgbà ẹgbà mi sí ẹgbà mi sí ah. Ògèdèngbé Agbógungbòrò Ògèdèngbé Agbógungbòrò Ògèdèngbé Agbógungbòrò eh? Ògèdèngbé Agbógungbòrò twin shares twin shares twin shares ṣe pé òní pin láṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè púpọ̀ èèyàn ló wù kí wọ́n mọ̀ yín síwájú àti síwájú ṣiṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ hmm. ṣe wà lórí àwọn ẹ̀rọ alátagbà kí lorúkọ yín lórí Facebook. lórí Facebook ọládọ̀sù twins. ẹ sọ fún wọn lé ẹ sọ fún wọn lé. ọládọ̀sù twins. ni lórí Facebook. bẹ́ẹ̀ni. lórí Instagram ń kọ́ ẹ farabalẹ̀ pé official underscore oladosu twins official underscore oladosu twins eh? official underscore oladosu twins. ní lórí instagram ṣé wà lórí twitter ah. ṣé ẹ ní fan page. bẹ́ẹ̀ni kí ni orúkọ yín lórí fan page yín. ọládòsù twins. gbogbo ẹ gbogbo ẹ ọládòsù twins gbogbo ẹ gbogbo ẹ ọládòsù twins. torí pé ààyè ò gbà wá láti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì sílẹ̀ lórí ètò yìí ṣùgbọ́n gbogbo èèyàn ẹ̀dà gírírì ẹ̀rọ kẹ̀tíkẹ̀tí lọ sórí official underscore ọ̀làdọ̀sù twins lórí instagram àti lórí facebook kẹ bá ń tẹ̀lé wọn kẹ bí wọ́n lè rìn tí ẹ bá fẹ́ mọ̀ ṣé ti nọ́mbà màá yọ̀ǹda nọ́mbà mi torí pé àyò gbà wá lórí orísun láti fi nọ́mbà méjì yàtọ̀ sí tó bá yẹ pa àlejò kan ṣùgbọ́n méjì ni wọ́n àfẹ́ dájà lẹ̀ ẹ pè mí tẹ bá dẹ̀ lọ sórí ig mi ìyẹn instagram mi màá fi nọ́mbà wọn sílẹ̀ àwọn méjèèjì kẹ kọ́pì ẹ̀ ń bẹ̀ lórí facebook màá fi síbẹ̀ kẹ́ pè kẹ́ bèrè ohun tó bó kù tẹ́ bá fẹ́ mọ̀ nípa wọn Èjìrè Ọládòsù ayé yìí ò ní bàjẹ́ ipa ò ní pin yín ẹ ga jù báyìí lọ ṣé ẹ máa kọni fún wa lórí ètò ìka tó dàbí ẹ máa jó fún wa. tó <laughs> bí ló wá lóko bí pàkúté ni ìpàdé dìgbà tá a wá dé orítàgé náà fún ìpolówó ọjà tó jẹ́ àgúngbòwò aṣèwà ní nọ́mbà twenty two coca street off orimolade bus stop kọ́lẹ́jì onílùú ọgbà ńlò èkó ń bí ẹgbẹ́ gbogbo ìpolówó yín wá ká jẹ́ kí gbogbo ayé mọ̀ ohun tí ẹ̀yin náà ti rí wọ́n wò wá ní England wọ́n ń wò wá láti Amẹ́ríkà wọ́n wà ní South Africa wọ́n wà ní gbogbo ìpínlẹ̀ ní Nàìjíríà yìí mo lọ state kan láìpẹ́ yìí wọ́n jẹ́ ń gbádùn mi ò gbé mọ́tò lọ láti inú mọ́tò wọ́n jẹ́ rìn rárá ẹ̀yìn ó túmọ̀ sí pé gbogbo ibi ni wọ́n ti ń wo Orísun ẹ̀yin olùfẹ́ mi tẹ́ ń gba tiwa tẹ́ fẹ́ torísun ayé yín náà níbàjẹ́ ẹ wá gbé ìpolówó yín wá kẹ́rin tí yín náà gbé tiwa lárugẹ kó mọ̀ jẹ́ pé Àtàbàtúbú à ń gbádùn yín nìkan ni ẹ má jẹun lémi kó lórí ìsun tí màá mówó wọlé o ẹ̀yin ó ti yẹ yín ó ti yẹ yín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 màá pe méjèèjì fún yín lọ́tọ̀ọ̀tọ̀ bó wà lórí instagram zero i mean lórí instagram mi at àtàbàtúbú náà ni lórí facebook ọláyíbíkà babs tàbí atabatubu abẹ́rẹ́ facebook page tẹ́ bá ti ta àtàbàtúbú abẹ́rẹ́ orin ẹ̀ rí mi ẹ̀ tẹ̀lé mi kájọ dúnàádúrà kájọ sọ̀rọ̀ pọ̀ ẹ̀yin tó wù kẹ́ ẹ dá sí ètò yẹ ẹ fẹ́ ránṣọ bá àtàbàtúbú ẹ fẹ́ kó ẹ̀bùn wá fún wa tàbí ìpolówó ọjà nọ́mbà yẹn ni kẹ́ pè sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń pè mí pé náà fẹ́ dá sí ètò mo ti sọ fún yín ẹ lè pè mí lórí fóònù kẹrò pé báyà ojú yín máa yọ ń bẹ̀ ẹ ṣe one minute video ó dẹ̀ lè má pé one minute ẹ dárúkọ yín ìlú ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ àti ohun tẹ́ ẹ fẹ́ kí àlejò ó fi àmì sí màá dẹ̀ gbé lọ́jọ́ kan tí lọ́kì yín bá ti gbé ṣe é ti gbọ́ gbogbo yín tẹ́ ẹ dẹ̀ bá a dá sí ètò lónìí láti England Mr Olúmúyìwá àti Mr Tobi Abiona eh, eh, eh, Tony Abiona àsìkò ẹ ṣe kú bẹ́ẹ̀ ṣe bá a dá sí ètò lónìí ẹ̀pọ̀ ní pé lórúkọ gbogbo àwọn tájọ kó ètò ìjọ lọ́sẹ̀ yìí mo kí yín pé à ń kásẹ̀ ètò yìí abala yìí lẹ̀ à ń lọ sórí ìtàgé tá a ti lọ ọjọ́ tí àwọn èjìrẹ́ ọkùnrin fún wa ẹ àbẹ́ ẹ̀ ní kùnrin. ó yẹ kẹ́ ẹ forin gbé mi kúrò níbí báyìí ó wù mí kí n jó kúrò níbí ó lórí ọwọ́ yẹn ẹ kàn tì mí sí orin kan mo fẹ́ jó kúrò níbí ó yá ó yá ó ń dà yìn fún hmm? Jésù olùràpadà wa kí ayé kó kìkì bẹ̀rẹ̀ lọ bí ìyìn fún ẹ̀yin àgẹ̀lì ológo fọlá àtọ́ gbogbo orúkọ rẹ̀. ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ gbogbo yòókù orí ìtàgé tá a ti tú kẹ̀kẹ́ ijó gangan lẹ̀ ẹ gbúdọ̀ dìde tó bá bá ètò tẹ̀ sí wa. ẹ já rẹ́rìn kúrò ta ló lè rẹ́rìn jùlọ àmì ìjà náà. àwa ni. <laughs> ah ah ah.